one zero one point one tó fìkàlẹ̀ sókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ọ̀làdùnní bello lórí ètò alfik fiden. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àǹkí ẹ̀yọ́ olùgbọ́wọ́ àwọn ikú àdìjọ ọkọ̀ ojúmọ́ a kú júmọ́ àtòní a sì tún kú ramadan allah jẹ́ kí a ṣe púpọ̀ ẹ̀ ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò tí a pè ní alefiki ofidin lórí one zero one point one parrot fm lókè bèbí lógúnmọ̀ṣọ́ ọ̀làdùnmíbe ló ń mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú asheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ́ lógúnmọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí wọn òun náà ni èyí tí ó wá láti ọ̀dọ̀ ẹrú ọlọ́run kan wọ́n ní àwọn lọ ra ọjà ní ṣọ́ọ̀bù tàjà kan tó sì jẹ́ pé ọlọ́jà náà àwọn dìjọ mara àwọn wá ra ọjà náà sọ́dọ̀ rẹ̀ àwọn sì fún ní rìsíìtì pẹ̀lú ọ̀rọ̀ pé àwọn ò tí ì ṣetán tí àwọn kó ọjà wọn ó sì gbà bẹ́ẹ̀ ó fáwọn ní rìsíìtì àwọn lọ ó wá tí àwọn ṣetán láti kó ọjà wọn ló sọ fún àwọn ìpẹ́tọ̀ ọjà tí wọ́n o fún díẹ̀ yìí dédé òdiwọ̀n bọ́jà ṣe wọn náà ló fi san owó rẹ̀ wọ́n ní ṣé ó lẹ́tọ̀ọ́ kó gba owó tí wọ́n ẹ̀sẹ̀ ń ta ọjà ní ìsìn àbí dédé owó rìsíìtì john tóun san náà ni ọ̀rẹ́ kó fi kó ọjà fóun eléyìí ọjì alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé wọ́n ní ṣé obìnrin tó fẹ́ lọ ṣe ìtìkáf ó sì jẹ́ pé ó ń fura pé ó ṣeéṣe kí èélà òun kọ́ wá nígbà tóun bá fi wà ní ìtìkáf níbàámu pẹ̀lú ìṣirò tí ó ń ṣe wọ́n á ní ṣé tí èélà rẹ̀ bá dé ṣé yóò gbó ní mọ́ṣáláṣí tó ti ń ṣe ìtìkáàfù náà ni àbí yóò kúrò ń bẹ̀ yóò mọ̀ bọ̀ wá sí ilé ẹ̀jẹ̀ ọkọ̀ dadúbà náà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad bin abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹni tó rajà lára alẹ́ látàrí kó ti sanwó lásán alẹ́ láti ìgbà tó ti sanwó yẹn lọ́jà ti di tiẹ̀ ìgbà tí ìwọ tó ń tajà tí wọn náà mọ̀ pé ó ṣeé ṣe kọjá yìí kó tún wọ́n sí kí ló dé tó tà látàlẹ̀ èyí ti rí tó gbowó lágbàálẹ̀ ṣèlú wọn náà mọ ìpè tó bá yẹ pé díndínwó lówó ọjà bá dínwó lásìkò ìgbà tó fẹ́ gba ọjà rẹ̀ sí ò ní kó ìyàtọ̀ tó ń bẹ láàrin owó tó san sí iye tẹ́ ń tajà ní ìsìn lẹ́dínwó fún torí níta ọmọ fi iye náà ni pé ìgbà tó ra hàn iye tá ń tà náà ni torí àti gbà náà láti bọ̀ kó sẹ́gbẹ̀ẹ́ kan. ṣé o báwo wá ni tó bá wọ́n ǹdọ́ sí náà ni pé al-ghunmu bil-ghurm bẹ́ẹ̀ lòfin ṣẹ̀rí àṣọ. ìwà lọ́dẹ pé tó bá yẹ pé ọjà dínwó ìwà lọ́ọ̀jẹ́ pé òjèrè rẹ̀ gọ́bọ̀ yìí ìwà náà ló forí fa òfò tó wà ń bẹ̀rẹ̀ pẹ̀kẹ́ nígbà tó lọ́n bá ti ní kọ́ wọn ju ti tẹ́lẹ̀ lọ. ó kọjá rẹ̀ fún yóò pé pérépéré lópin ìgbà tó bá fẹ́ jẹjọ́ wọn ju ọlọ́run ìjọ gbẹ̀ndàlùkìyàmù. bó tilẹ̀ jẹ́ pé ẹ̀yin náà tẹ̀ ń rajà lára alẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ìwà káwà ní ẹni tí máa rajà lára alẹ̀ tiẹ̀ náà. tòró náà bí ní ìsìn ọjà kan wọ́n ọ̀wọ́n wọn kó wọn bísímẹ́ǹtì hmm. kakókakó fi sojú abẹ́ǹkò ọ̀wọ́n mhm. lójoojúmọ́ wọn kó wọn. so ìwọ́n wá ti wá ra símẹ́ǹtì lára alẹ̀ láti gbà tí símẹ́ǹtì ti wà ní two two thousand naira ó sì ra báàgì ọgọ́rùn-ún mẹ́fà hmm? ọgọ́rùn-ún mẹ́fà báàgì ọwọ́ afẹ́ gbà lónìí tí wọ́n ń ta àpò símẹ́ǹtì ẹyọ kan níbi ẹgbẹ̀rún mẹ́rin náírà ó ti di ìlọ́po méjì iye tí wọ́n san báwọn pé nígbà tí wọ́n bá dé òun ti jẹ gbáwó máa ń kó símẹ́ǹtì ni mo ní ìdí rẹ̀ bàbá tí òun ta símẹ́ǹtì fún ọ òun ti wọ gàù báyìí nítorí tó bá yẹ pé owó tó gbà lọ́dọ̀ rẹ̀ ń jọ náà ká pé ẹ jẹ́ mílíọ̀nù mẹ́fà hmm. lónìí mílíọ̀nù méjìlá ni ó fi sùn hmm. ẹ dákun tó kí wọ́n á la kí n la tà ìrè kí n afẹ́ sọpá ẹ̀jẹ̀ ọ̀fẹ́ lẹ́yìn hmm. ìwọ náà tó gbowó lọ́dọ̀ pé náà lárò ojú kòkòrò bí tó ìbá wọwọ́ mi nítorí lè fi máa ṣe bísínẹ́sì ní tó di pé ó lò gbà tó ṣe pé kò lójú ti tẹ́ bá bá kó cement ti ẹ̀sẹ̀gbẹ́ kan six hundred bags of cement tí ó rà fi ṣe oṣù mélòó ambrose bọ́ sí ọdún ṣé gbogbo òtí di kéèkì. so nítorí ti eléyìí báyìí ẹ má gbàrú owó bẹ́ẹ̀ ẹ̀yin náà dákun ẹ̀ ṣàánú àwọn ọmọ ìyá yín ti ń tajà ẹ má máa sanwó lásán lè dẹ́ fáwọn ẹrù ọlọ sẹ́rí tí owó olówó bá lọ pọ̀ lọ́dọ̀ ẹni tí ń tajà tó ń náà ṣe làákàyè tí ń kàn gbowó jọ ipa ti ta fún yín àfún yín gbà tẹ́ bá béèrè rẹ̀ á sọ́pláì yín lásìkò tẹ́ bá béèrè rẹ̀ tọ́lọ́mù bá ní kọjọ lọ wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn lè ṣera rẹ̀ ń jàǹbá o. wàhálà ò lè sàn lò. nítorí ìgbésẹ̀ yín ó lè pokùnso. sọ máa ń bá kó dálẹ̀ tán máa ń tún ṣàyọ̀jẹ̀ wà tiwa tiwa torí di eléyìí wọn máa ń ṣerú rẹ̀ fún gbogbo àwọn ọjà tí ń rà wọn ẹ má sanwó lásán ilé àsìkò tẹ bá nídìí ọjà ní ẹ lọ sanwó kẹ kọjá yìí lé ìjẹbù sì jẹ. wọn ní tí obìnrin máa fẹ́ ṣe ẹ̀rọ̀tìkáf tẹ́rù wá ń bà pé àsìkò ẹ̀rọ̀tìkáf yẹn nǹkan oṣù lè bá òun níbẹ̀ kò sí wàhálà yóò lọ ṣe ẹ̀rọ̀tìkáf rẹ̀ pẹ̀lú àníyàn kó n fẹ́ ṣe ẹ̀rọ̀tìkáf tọ́ba wa ti wá di pé ó rí nǹkan oṣù níjọ́ tọ́ba ti rí nǹkan oṣù yẹn yóò kó mọ́ṣáláṣí ọ̀ lé tọ́ba di pé nǹkan oṣù tún dá kó tó di pé mẹ́wàá ti gbà yín nínú Ramadan tán yóò tún padà síbi títí ṣe al-i'tikaf. naam jazakumullahu khairan sheikh plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lókè òkun lọ́hùn plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lágbègbè àti jákèjádò lè nàìjíríà zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four. fifty four thirty eight tó lu jábínú tí ẹ fi máa pè wọlé dá sétò bí ẹ bá ti ń pè wọlé ẹja máa ní lọ́kàn láti máa béèrè ìbéèrè wa ní sòsé láti mọ yín rédíò wa lọ́ọ̀lẹ̀ dáadáa ẹ lọ́kọ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kọ́ yín bí ẹ ti ń pè yìí. ọmọ mi kan yín bá láti ọ̀yọ́. ìbéèrè yín. naam ìṣáà tí christian bá pa adìẹ tó lẹ́kọ̀ọ́ sí ìdènà And again, people say back when you're listening, you know, about don't pay extra power. So let's continue with that. alhamdulilayi islam fara mọ́ pé kí èèyàn gba ẹ̀bùn látọ̀dẹ̀ tó bá bóyàn lẹ́bùn anabi sallallahu alaihi wa sallam ọgbà ẹ̀bùn látọ̀dọ̀ àwọn tí kìí ṣe mùsùlùmí kò sí nǹkan tó burú ń bẹ lókun ìgbà tí ẹ̀bùn yẹn ọba ti ní ṣe pẹ̀lú nǹkan tó ṣe kó takò ẹ̀sìn wa. Hmm kò sí nǹkan tó burú ń bẹ̀. wíkẹ́ndì kan fún alóúnjẹ kíkọ́ lọ fi sínú kì í sì ṣe mùsùlùmí kí ló dé tó fi sùn ìsínú kí ọkàn bùn ọ lẹ́gbùn lásán ìgbàdàn bá ti bùn ọ kí wò fi ṣe tó bá wọ̀ sọ̀rọ̀ tó bá ti fi sun ìsinu tóun yìí sì ṣe mùsùlùmí bóyá ló ṣe mọ̀ pé sùyàmù yẹn pàtàkì tó tó fi jẹ́ pé wọ́n ló fún mi ní tí n fi ṣe ni tó bá pàtàkì kí ló dé tí wọ́n náà darapọ̀ mọ́ àwọn mùsùlùmí kan máa ṣe Islam kí wọ́n náà ṣe sùyàmù so eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹlẹ́kẹ̀jì ẹnikẹ́ni tí ó jẹ́ kìí ṣe mùsùlùmí tó bá pa ẹran ṣe lè jẹ bẹ́ẹ̀ ni ọlọ́run ní dáhùn gbà ike ẹran táwọn ahlul kitab nínú àwọn tí ì ṣe mùsùlùmí àwọn yahudi àbí nasara ẹran tí wọ́n bá pa tó sì jẹ ẹran tó tọ́ ní jíjẹ kìí ṣe ẹran tó dé ìwọ̀ tí wọ́n bá dárúkọ ọlọ́run ọba sí ọlọ́run gbà pé ká jẹ pẹ̀lú májẹ̀mú yẹn kọjá pé ẹran tó jẹ ẹ̀tọ́ láti jẹ wọ́n sì dùnbù rẹ̀ lọ́nà tí islam ní ká gbàdúrà wọ́n sì dá akọ lọ́n sí i eléyìí ọ̀tọ̀ pé ká jẹ. hello. asalaamualeykum antala. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. owó kan jẹ́ fún mi. abdulhamid ni láti fèsì. ìbéèrè yìí. ìbéèrè mi ni pé ẹ dákun kí ni ìdájọ́ tó wà níbi ìran pípé kátó bá ìyá kírun nínú islam ìran pípé kátó kírun ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni pé èrò mọ́ búrú ṣé dandan ni ká pè irun yẹn kalẹ̀ ni ká tó ṣe àbí ká pè irun yẹn ká kàn mọ̀ sí lọ sọ ìbéèrè yẹn. alhamdulilayi tẹ pèpè fún sọláàtì ṣáájú kó tó di pé ṣe sọláà àwọn olùmọ̀ tó pọ̀ jù wọn ni sunnatun mu'akkada súnà tó ní agbára ni ní ìgbà tí àwọn kan nínú àwọn olùmọ̀ tí wọ́n pè ní fardun ala sabil al-kifaya ọ̀ràn yẹn ni tí wọ́n pè táwọn kan bá ti ṣe jíjọ́ ọ̀ràn yẹn rẹ̀ ti kúrò lórí àwọn èèyàn yòókù ní ṣókí àgbọ̀dọ̀ ṣe sọ̀láàtì láì jẹ́ papò pè fún pàápàá jùlọ láwọn mọ́ṣáláṣí àtàwọn àyè tí èsì mọ́ṣáláṣí tá àti máa péjọ ṣe sọ̀láàtì níjàmá. débi pé òfin ṣẹ̀rí àtúnkọ́ wa pé tó bá pè ọ̀rọ̀ fẹ́ dá sọ̀láàtì rẹ̀ ṣe ọ̀tọ̀ ọ̀tọ̀ nà pé kó o máa pèpè fún sọ̀láàtì ṣáájú kó o tó ṣe. yẹ́n bá nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àṣìnà ṣe kọ́kàn nínú àwọn sàhábà tó jẹ́ darandaran pé tó bá ń ilé ìjẹ̀bù ti ṣe jẹ́ wọ́n ní magrib síta bá ti pèpè fún ta ìpèpè fún náà lásìkò ọmọ bẹ́ẹ̀ ni Imam Malik sọ. òun sọ wípé àkókò magrib mudayyaq àkókò tó fún ni nítorí anabi sallallahu alaihi wasallam nígbà tó náà kọ́kọ́ ṣe sọ̀láàtì lọ́rùn àyàn tí màláìka Jibril tó wá láti wá ṣàlàyé rẹ̀ fún anabi sallallahu alaihi wasallam tàkókò tàkókò rẹ̀ ó wá fún gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan lákòókò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n sọ̀láàtì Maghrib irú àkókò tó wá lánàá iná ló tún wá fún lónìí Malik wa sọ pé lè fi hàn wá pé àkókò Maghrib ọha púpọ̀ yẹnni kí tá a bá ti pèpè fún ta ìpèpè fún tán ìkọ́ ọmọ tẹ̀lé lẹ́ẹ̀kan náà Allahu Akbar ìbẹ̀rẹ̀ sọ̀láàtì náà àgbèdo ṣùgbọ́n ìtẹ́dọ́gba jù ní pé rárá àkókò Maghrib náà fẹ̀ lẹ́yìn ìgbà táwọn ibi sọ̀rọ̀ láàṣẹ ó ní àkókò magrib ọ̀fẹ́ máa lẹ́mu yàgòrò ṣàfọ̀kọ̀ lópin ìgbà tí àwọn papọ̀ bá ti pa má pọ̀ parẹ́ lójú sánmà. ìyẹn ni pé àkókò magrib kò ní lọ àfi kákòókò ìṣá ìbàdí. ma kharajat salah illa wa dakhalat ukhra sọláàtì kan ní lọ àfi kọ́lẹ́kọ́ àkókò mi dé yàtọ̀ sí sọláàtì subha àti dhuhr òun ló yapa nínú eléyìí náà ó túmọ̀ sí pé tẹ́ bá pèpè fún sọlá àyè ń bẹ fún yín gan láti tún ṣe náfìlà rákà méjì fẹ́ni tó bá fẹ́ lẹ́yìn wọn àgbà náà ẹ dùn díẹ̀ fẹ́ni tí ń bọ̀ ẹ sì kọ́ ọmọ ẹ sì sọlá àbùkátà ká máa wá jẹ́ pé a máa rush. hello. hello. ó kọ́ yín o wa aleykum salaam wa rahmatulah ó kọ́ yín bí ẹ ti ń pè yìí. ó mọ iṣẹ́ ni láti Òṣogbo. láti. Òṣogbo. ìbéèrè yín ìbéèrè mi ni pé tí ọkọ àti ìyàwó kan bá wà tí wọ́n wá jà mhm. tí ọkọ yẹn wá sọ pé òun ò fẹ́ ìyàwó náà mọ́ tó tó máa lọ mhm. tí àwọn èèyàn ti bẹ́ títí tó sàsọ pé rárá pé òun ò fẹ́ mhm. ìyàwó náà mọ́ kó máa lọ. tí ó sọ pé ìyàwó yẹn ó ń fẹ́ ìyàlè ah. tí kò dẹ̀ rí ìdí tí kò rí ìdí kan tí kò rí gbá mú pọ̀ sọ pé òun ń fura tí àwọn ẹbí wa sọ pé àpé ó ti yé kí ni tẹ́ fẹ́ fàyọ gangan bẹ́ẹ̀. ìkọ́ tí mo fẹ́ fàyọ ni pé ìgbà táwọn ẹbí ẹ̀ wá wá tí wọ́n fè mhm. ẹbí ìyàwó àtẹ̀bí ọkọ tí wọ́n bẹ̀ẹ́ pé kó jọ fúnra. ọ̀sá lòun ọ̀gbà àbí ọ̀sá lòun ọ̀gbà. kò sọ ẹnìtì lọ́jọ́ yẹn bọ̀ kò sì wá sọ́dọ̀ ìyá nínú ìgbà ó ti lọ bí seven months báyìí. pé kí lẹ lè ṣe sí i ó ti yé. alhamdulilayi nígbà tí ọkọ tó dẹkùn náà lọ fẹ́yàwó tó bá ti lóun kọ ìyàwó kò sí tàbí ṣùgbọ́n pé àjọṣepọ̀ yẹn ti tán obìnrin lópin ìgbà tó bá pé kíkọ lẹ́ẹ̀lẹ́kẹta ni ó ti tán pátá porongodo hmm. yóò ṣe àìdà sọ àìdà tí ó ṣe yẹn yóò jókòó tí ó fi ṣe nǹkan oṣù mẹ́ta nǹkan oṣù mẹ́ta yẹn afẹ́kọ́ jáàmì láti mọ̀ pé àpò òbí rẹ̀ ó má ọkùnrin yẹn ò ní nǹkan kan pamọ́ nínú àpò òbí rẹ̀ tóbìnrin yẹn fi láǹfààní láti lọ lọ́kọ míì àmọ́ bá pé kíkọ́ ọlẹ́ alákọ̀ọ́kọ́ ni tàbẹ́lẹ̀ kejì obìnrin yẹn ó tún ṣe rídà bákan náà nǹkan oṣù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá parí ìgbà náà ni ó dẹni tó di àjòjì àjòjì kékeré sọ́kọ. Mm. wọ́n ń pè ní bainunatun sughra ìyẹn ni yẹn sì lè padà hmm. tóbìnrin ti parí náà ni tóbìnrin ti parí kò padà hmm. wàyí o tó wá wà nù idda yẹn tó ṣe é pé kò tí ọkọ kan lè sọ pé ń da padà ni tó bá ti wí bẹ́ẹ̀ ti padà náà hmm. kò bùkátà pé à ń péjọ padà. irú ìtẹ̀wá sọ ní ìsìn àkọ́kọ́ ẹ lábẹ́ òfin ọlọ́run òfin ọlọ́run ọgbà kíkẹ́ ká máa ṣèwádìí déèrè lọ́dọ̀ ẹni tó kó obìnrin sílẹ̀ kí ló dé tó fi kọ́ lẹ̀ hmm. ṣẹ̀ríà ò fún wa láǹfààní yẹn nítorí pé òun lọ fẹ́ yàwó tó bá lòun ọ̀fẹ́ mọ́kànfẹ́ mánà ni hmm. wọ́n yìí sì fi ti pátú láàsì lọ́kọ̀ hmm. nítorí pé obìnrin mi náà máa ń rò pé mo dé sí ọlọ́run so nítorí di eléyìí báyìí ẹni tí ó kù ọ̀pàdé ẹni tí ó pa so kò rí bẹ́ẹ̀ tí ìgbé ọba wọ̀ mọ́ ọlọ́run tó fẹ láàrin ọkọ àtìyàwó ìkórìíra lè dípò rẹ ńgbà míì tí ó di pọkùnrin yàn fẹ́ rí ma ọkùnrin náà bùkátà kọ mm. sọ pé ọká lè má lórí láì pé òsì ká mọ́dì àgbèrè so ò nídìí kọ parọ́ tó bá ti lọ kọ́lẹ̀ mm. ń padà má tó ṣe pé ni padà má tó ṣe pé kò tí ì lọ mm. tó bá ti wá ní wò ṣe má ìwọ obìnrin náà bùkátà láti bàgbésí ayé rẹ jẹ́ hmm. kó wá gan sẹ́nìkan lọ́rùn torí pé o ti bímọ méjì mẹ́ta nígbà tó ń lò wọ́n fẹ́ ọmọ ayé òpin sórí tiẹ̀ hmm. wá ọkọ mi lọ síwájú hmm. nítorí pé ibi tí wọn ò ti fẹ́ ọ pẹ̀lú ògbọ́ ọlọ́yìnbó mi bẹ tí wọ́n ti pàdé rẹ tí wọ́n gbọ́ tẹ̀rín tọ́ yàyà tó jẹ́ pé bẹ́ẹ̀ náà ló sì gbé títí dọjọ́ kú rẹ̀ lálàáfíà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ èso nìkan lọkùnrin tó wà láyé bí etí ṣe ṣe wọn náà nìkan lóbìnrin tó wà láyé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Hello. Àwọn àlékún. Wa alaikum salam wa rahmatullahi ọkọ̀ yín bí ẹ ti ń pè yìí. Malam Yusuf ló ń sọ̀rọ̀ láti Èkó. Ìbéèrè yín. Ẹ̀dàkùn ọmọ fẹ́ béèrè àwọn ọ̀dọ̀kúrò akẹ́rùn járe wọn pẹ́. Àmín. Nípa wípé gẹ́gẹ́ bí òfin tó de ẹran léyà, mhm. kété bí a bá fẹ́ pa màálù, èèyàn mẹ́ta gẹ́gẹ́ bí ṣẹ̀yí àṣìgbọ́ àpè èèyàn mẹ́ta ó ní access láti ṣe àwọn papọ̀ ra màálù. Bẹ́ẹ̀ ni à ń kún mí fún èèyàn méjì wọ́n fẹ́ bèrè pé ṣé òfin yẹn náà di ẹran àkíkọ̀ wà tó yẹ pé àwọn ẹran ta lè fi pa léyà yìí a lè fi pa àkíkọ̀ ṣé èèyàn mẹ́ta bẹ́ẹ̀ tí wọ́n lè dìrọ̀ wọ́n fi pa ẹran àkíkọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ìbéèrè kejì ni pé ibi tí wọ́n bá ti ń ṣe àdádálẹ̀ tí wọ́n ń ṣe tó tako anadọ́là àdìsọ́là ó dájú pé wọ́n wá ń dárúkọ ànádì bẹ́ẹ̀ bí mọ́wúlì àbí àsàlátù àti àwọn kọ̀ọ̀kan tó bá ti bẹ́ẹ̀ tó yá pé èèyàn wà ládùúgbò yẹn èèyàn sì ń gbọ́ tí wọ́n ń dárúkọ anadọ́là àdìsọ́là ṣé ó tọ́ kí àwa náà ká máa ṣe àpọ̀ láti fún ànábì látara wípé wọ́n ń dárúkọ ànábì. ó ti yé. ṣé nígbà yìí mo ń sọ fún àdọ̀tú wa kí ọlọ́run ọba tí ó fẹ́ bá fi àlùbáríkà sí inú wọn ó sì jẹ́ kí ọlọ́run kó ṣe wọn kù nínú islam àti sunna ànábì wa muhammad sallallahu alayhi wa sallam salamu alaykum. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. àkọ́kọ́ ni pé nù ṣẹ̀ríyà kò sí ìyàtọ̀ láàrin màálù àti ràkúnmí wípé èèyàn méje méje náà ni èèyàn méje méje náà ni tó bá jẹ́ pé léyà abẹ́ran hádáyà ńlá fẹ́ pa bó ti ṣe wá rí nínú léyà àti hádáyà iná iná ló rí nínú àkíkà so ìyẹn ni pé téèyàn méje tó bá kí wọ́n fẹ́ sọmọ ní orúkọ tí wọ́n pẹ̀ràn àkíkà èèyàn méje lè pàdé láti ra màálù kan fún ṣíṣe bẹ́ẹ̀ àbí kí wọ́n pàdé èèyàn méje láti ra ràkúnmí kan láti ṣe bẹ́ẹ̀ nǹkan tí wọ́n kàn sọ náà ni pé bisimilahi allahu akbar ìwọ náà eléyìí ni àkíkọ ọmọ lágbájá tá a sọ ní orúkọ báyìí ọmọ tàmẹ̀dù tá a sọ lórúkọ báyìí ọmọ dóòlà tá a sọ lórúkọ báyìí ọmọ làkàsìkì tá a sọ lórúkọ báyìí ọlọ́run yìí lọ so téèyàn bá ti wí báyìí ó ti parí sọ ẹ pẹ̀rẹ̀ ọ̀kan ẹ̀ wà pín sí ọ̀nà méje lọ́gbọ̀gbà lẹ́yìn ìgbà tẹ̀ bá pín tán eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ wá ṣèbéèrè ẹlẹ́ẹ̀kejì ní ibi tí wọ́n ti ń ṣe àdẹ́tálẹ̀ wọ́n wá ń dárúkọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn aládàdálẹ̀ ní sì ń dákọ rẹ̀ yìí wù láti àṣì sáwọn náà máa ṣe sallallahu alayhi wa sallam ní àbíbáwò bẹ́ẹ̀ ni àwọn máa ṣe sallallahu alayhi wa sallam nítorí pé alákòóbá làwọn sọ àwọ̀ wa ní tìtorí pé àdádálẹ̀ làwọn ń ṣe wọ́n sì dárúkọ ọ̀gá wa tí wọ́n dákọ rẹ̀ ká má sọ sallallahu alayhi wa sallam àwọn sọ sallallahu alaihi wasallam kìí ṣe nítorí tiyín àwọn torí orúkọ ànábì tẹ dárúkọ àwọn sì sallallahu alaihi wasallam bó tilẹ̀ jẹ́ pé níta ìsìn ga ànábì gan kò fara mọ́ tó hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí pé ànábì sọ pé al-bakhilu man dhukirtu indahu falam yusalli alayhi ojúlówó ahun lẹni tí wọ́n dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ tọkọ láti sọ̀sọ̀ láti fún mi ó wá ní dhukirtu indahu mabniyun so ó túmọ̀ sí pé kẹ́ni ó wù kó lè dákọ́ kó lè dárúkọ ànábì asọ̀fin sallallahu alayhi wa sallam káfíìrì tí èsè mùsùlùmí gan ó lànàbì yín muhammadu gan mo gbọ́ pọ̀ sọ pé ó sọ pé sallallahu alayhi wa sallam jẹ́ oṣù jẹ́. hello ìyá ó ti já plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì youtube ẹ máa fi ọládùn níbi lò wá ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní kètèkètè ẹja mú pèlè yìí náà ẹ lọ́wọ́ kọ yín o. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè yìí. ó kọ mi ní asan láti kìkì. ìbéèrè yín. ẹran tó bá tẹ̀ ní sọ́ra lè fi paléyà. ẹran tó bá. lóní golek. ọ̀tọ̀ ó ti yé tó kẹ̀ ń tán. kò ń tán sọ eléyìí ẹ ṣe àléébù tó lè ní ká ẹ má fi palẹ̀ yá hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ó kàn yín bí ẹ ti ń pè yìí. ìṣe ló ń sọ̀rọ̀ lọ́gbọ́gbọ́n wọn sọ. tọ́ a ní ọwọ́ ń bẹ̀rẹ̀ tọ́ ìbéèrè mi ni pé láwùjọ ọwọ́ ajẹ́ pé sí hafiz láwùjọ hmm. so sọ́tọ̀ pé ẹnìkan tó bá mọ kòrántà kó gbé koran dání kó sì ṣáájú wọn ní báyàbí sọláàtì tàràwé tàbí tààjú. ẹlẹ́kejì ni pé ẹlẹ́kejì ni pé ní báyàbí ìyẹn parí hatma nígbà ramadan ìyẹn tó ìyẹn parí hatma koran sọ́tọ́ sí ìyẹn tó sàrà látara pé ìyẹn parí hatma yẹn. alhamdulilayi àkọ́kọ́ ni peter man ṣe sọlá ẹ má gbàgbé pé à ń sin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ni so ìgbà tá à ń sin sin ọlọ́run ẹlẹ́dàá wa ọ̀nà tí ó gbà rọrùn jù tí ọkàn wa tí ó fi lè papọ̀ mọ́ níta máa ń fẹnu sọ òun náà ló yẹ ká gbé ìjọsìn wa gbà ọlọ́run sọ pé faqra'u ma tayassara min al-Qur'an ilé ìtọ́ba rọrùn fún inú al-Qur'an nìkẹ́ máa ké ẹ wáyé pa bá ha gbogbo al-Qur'an nìkan máa kánṣó hmm. ìwọ̀nba tá a bá ha òun náà nìkan máa ké. Hmm àní bùkátà láti jẹ́ pé a gbé mùsàfù lọ́wọ́ nítorí pé gbogbo mùsàfù tá a bá gbé lọ́wọ́ a máa bùkátà láti máa sí ewé ìwé tó tẹ̀lé ibi tá a kéde nítorí kálíbà àtúnkà ìtọ́wà wájú ó sì rọrùn kó jẹ́ pé gbogbo bẹ́ẹ̀ ṣe gbé lọ́wọ́ yìí ó lè bọ́ jábọ́ mọ́ yín lọ́wọ́ nígbà tẹ́ ń bá sọ láti lọ báwo lẹ́tùn ṣe ṣe ẹ fẹ́ bá lọ láti lọ tuntun gbé gbogbo nǹkan tí ìsara sọ láti tà wàyí o ẹni tó gbé mùsàáfù lọ ti ń ké nínú sọlá ní tó súnmọ́ púpọ̀ jù náà ni pé ara mùsàáfù tó gbé lọ ní gbogbo ọpọlọ rẹ̀ lákàì rẹ̀ wà kò ní síǹde pò ń wà níwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa faqra ma tayassara min al-Qur'an tó bá rọrùn fún inú al-Qur'an náà ni kẹ̀ máa ké kódà àwọn ìtàn tó ń ṣe sí ara àwọn ẹ̀rọ alágbèéká wa fẹ́ẹ́ kí wọ́n ṣe lóríṣiríṣi ní ìsìn so gbogbo ẹ náà bó ṣe dáa tó a rí i pé ìmọ́pọlẹ ní kúrò nídìí sọ láti náà wà ń ọ̀kan wà tó ń gbé jáde ní kọ̀pẹ́ kò jìnnà tó di pé Ramadan dé tó mujamma ti al Fahad ní Madina ni wọ́n ti gbé jáde ó dáa púpọ̀ ó dáa púpọ̀ ó dáa púpọ̀ ó dáa púpọ̀ sọ̀rọ̀ kan gbé ansẹ̀t rẹ̀ lọ́wọ́ ni tó bá ti tẹ pé kó máa plẹ̀ so péjì yẹn ọmọ síra rẹ̀ yẹn ọmọ síra rẹ̀ bí wọn náà ṣe ń ké yóò máa síra rẹ̀ hmm. kò yá ju bẹ́ẹ̀nù rẹ̀ ó sì yá lọ. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà hmm. ó rí i pé ansẹ̀tì lè bọ́ lọ́wọ́ rẹ̀ hmm. so bákan náà ansẹ̀tì yẹn ó lè paná mọ́ ọlọ́pì. ìpè tún lè wọlé sórí ẹ̀. ó tún máa wá bó ṣe pa àbí kò máa wá pé bó ṣe pa ọ̀rọ̀ àbí tí ń ta ọjí kí wọ́n ń pè ọyàn. tó gbogbo ẹ̀ náà àní fọ́kọ̀rọ̀ ó máa tẹ̀yẹ́ sọ̀rọ̀ nínú al kí ni ìbéèrè sẹ́kùn ṣe sí kejì. ìbéèrè lẹ́ẹ̀kejì ó ní pé a ah, ọ̀sàmì lọ́jà mo sì rántí tẹ́lẹ̀ láìpẹ́ yìí o. <laughs> àhán pé táwọn bá gbé àkùránì táwọn kejì táwọn lè máa ṣe sàrà rárá eléyìí sínú súnà nàbì sallallahu alayhi wa sallam gbogbo àdádálẹ̀ àsìgbọ́dọ̀ jìnnà sí ìwọ ọmọ pa àdádálẹ̀ tẹ́lẹ̀ náà gbogbo àwọn tí máa ṣe é máa dùn máa wọn ni hmm. ọmọ pé kí ló burú kí ló burú nu pa àwọn kí alukurani àwọn ṣe sàrà hmm. báwọn ládàádálẹ̀ ṣe máa bẹ̀rẹ̀ kí ni ò burú nínú kó o ṣe nǹkan kan lórúkọ pẹ́sìn ní táàrin lákọọ́lẹ̀. Hmm. hello. ó kọ yín bí ẹ fún pé wa aleykum salaam wa rahmatulah ó kọ yín. ẹ ti pèlè ẹ̀sán bí. ọ̀dà ìbéèrè yín. ọ̀dà ẹ̀yin ọ̀gbọ́n wa nù ẹ lọ́wọ́ kọ yín o. ó kọ yín ibi ẹ ti ń pè ìfẹ́ ló ń fẹ́ láti ẹ. láti. ìfẹ́. ìbéèrè yín. ìbéèrè mi ni pé nípa ẹyin bitcoin ṣé ẹ̀sẹ̀ oníbẹ̀ndẹ̀ àbí ọ́tọ̀ àbí ẹ̀fọ́. ọ̀dà gẹ́gẹ́ bí islam islam sọ pé ẹ lè ra owó ẹ lè ta owó ẹ lè fowó pààrọ̀ owó tó bá jẹ́ pólísì owó kan náà la fẹ́ fi pààrọ̀ oríṣi owó kan náà so amájàmú méjì ló wà ọkàn gbọ́dọ̀ pọ̀ jù kan lọ hmm. ó sì gbọ́dọ̀ jẹ́ pé fún mi wọn náà gbà hmm. sọmọjàmù méjì gbọ́dọ̀ pèsè ara rẹ̀ bí kẹ́ mú ẹgbẹ̀rún náírà wá ní ìsìnkẹ fẹ́ kó wọn bá yín fọ́ sí wẹ́wẹ́ hmm. ẹni tẹ́ fẹ́ kó bá yín ṣe sówó kéékèèké yẹn so yóò mú ẹgbẹ̀rún náírà míì wá òun lè jẹ́ five five náírà ẹ̀yin sì ti mú didi one thousand wá fún un so wọn kó ẹgbẹ̀rún kan tiẹ̀ lé yín lọ́wọ́ ńgbà tẹ́yin náà ṣe ń fún lẹ́gbẹ̀rún kan dìndín yẹn. tó májẹ̀mú rẹ̀ tó bá jẹ́ pé owó oríṣi méjì ni bí kò afẹ́ fi náírà fira dọ́là afẹ́ fi dọ́là fira náírà so eléyìí gbọ́dọ̀ bá ṣe gbà ní. ìyẹn ni pé dọ́là kan a lè fi gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà so ó ti ṣe pọ̀ tó ńgbà tó ṣe pé bọ́jà ti ṣe gbà ní ànábì ní kò burú àmọ́ májẹ̀mú tiẹ̀ yọ̀ kan ni ó jẹ́ fún mi gbà. tí o bá ti sí fún mi ìwọ náà gbà tiẹ̀ kó ti di rìbá so bitcoin ní ìsinyìí bá ìṣòwò lò ẹni tó gbé wálé ayé sọ pé kì í ṣòwò digital number lásán ni ẹni tí ń sì ń polówó rẹ̀ ní gbogbo ibikíbi náà sọ pé kì í ṣòwò torí pé àwọn fẹ́ gbélé ayé lọ síbi tó ti jẹ́ pé owó tá a máa ná nìsín owó tó ṣe é pé kò sí kò gbá kákó sápò ni kò gbá káfojú gánì rẹ̀ àmọ́ ọ̀mọ̀ sọ pé mo ní tó yẹ báyìí ń bọ́ lọ́wọ́ so eléyìn ọ̀kan nù kìí sowó tí ọjọ́ wò digital number ni ẹlẹ́ẹ̀kejì omi àní pé tí mo bá fi náírà tí mo bá fi ra bitcoin tí mo bá fi bitcoin tí mo bá fi ra náírà náírà ṣe rí where is the bitcoin. láàhìláhà yìí. àárọ̀ anabi sallallahu alayhi wa sallam sọ pé fa'idha ikhtalafat hadhihi al-ajnas fabi'u kayfa shi'tum idha kana yadan biyad. tí àwọn nǹkan yìí bá yàtọ̀ síra wọn tó wó bá ti yàtọ̀ síra wọn ẹ ta bó bá ti ṣe wò yín àmọ́ pẹ̀lú májẹ̀mú pé fún mi wọ́n náà gbà. Hmm. so kò sí eléyìí nínú bitcoin torí rẹ̀ ẹ yẹra fún un ẹ sì rí pé bitcoin yẹn náà gan àwọn lóyìn ọ̀pọ̀ Japan nǹkankan ló ti wá ló ti originate but ìgbà tó ń sàn lọ tó ń sàn lọ tó ń sàn lọ tó dá àwọn lóyìnbó kéṣe gbogbo lóyìnbó ló gbà wọlé dòní hmm. Amẹ́ríkà nǹkankan wọn gbà wọlé tí wọ́n ló wà risky ó wà risky lóòótọ́ náà hmm. tí nǹkankan bá ṣẹlẹ̀ ta ló mú ẹjọ́ bó ti ṣe jù hello hello. Wàlékún Sọlọ́run Washington, ọkọ̀ yíò ẹdín pè yìí. Orúkọ mi ni Kúdàtà Àbdùwáyé ti di ẹmọ́ ti àṣẹ́rì láti ṣe. Ìbéèrè yìí o. Ìbéèrè mi mo ti ẹni tó gbàwẹ̀ Ràmàdá, nípa fún àtúnṣe àti ní tó gbọ́gbọ̀ ìgbà gbàwẹ̀. Ẹni tí ò sí gbàwẹ̀ ní oníṣẹ́ gbọ́dọ̀ bọ́ọ̀nù, ẹ̀rọ ẹ ṣé àdúpẹ́ ẹni tó ń ṣe rọmọdán ẹni tó fẹ́ ṣe rọmọdán kò lágbára kò ní àti jẹ kò láti mú kò sì tún ní kápá àti tún fún ẹlòmíì bó ni ó ṣe ṣe síyàmù rọmọdán rẹ̀. kò lágbára àti ṣe síyàmù. bẹ́ẹ̀ ni kò sí lágbára àti bọ́ọ̀yàn. kí ló mú má lágbára láti ṣe síyàmù. tó bá yẹ kó ti darúgbó kùjọkùjọ ìyẹn ò fi lágbára rẹ̀ àbá rẹ̀ burúkú kan ń láàmú tó ṣe pé kò gbà kó lè ṣe a si ti sọ̀rọ̀ etí nù níbi kó lè ríwó sàn pẹ̀lú àárẹ̀ tí ń sin àti lògùn lóríṣiríṣiríṣiríṣi ọlọ́run ni kò yí padà irú àwọn eléyàn yóò máa bọ́ aláìní yóò máa bọ́ aláìní fún sèyáàmù rẹ̀ tójoojúmọ́ yóò máa fáláìní kọ̀ọ̀kan ní múdù kọ̀ọ̀kan nínú oúnjẹ tí wọ́n ti àbí tó bá ti ni oúnjẹ téèyàn jẹ́ ń jókòó kan táàpọ̀ jẹ́ ó yó ó gbé fún aláìní kan ó ti túmọ̀ sí kan tó wá ní kí ẹ̀yàn àtúnṣe kíkọ̀ lágbára láti ṣe sùyàm kò lágbára láti bọ́ aláìní hmm. ọlọ́run tó ti ní kẹ́yìn tẹ̀ ń ṣe ìbéèrè ọ̀dà àmọ́ àdúrà rẹ ti gbà hmm. ẹ̀yin ò lè ràn án lọ́wọ́ pẹ̀lú tí ó fi bọ́ aláìní ṣe hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ sẹ́yìn bá mà ìrànlọ́wọ́ yẹn kì ṣe dandan kó jẹ́ pápó yín lówó ti jáde ẹ̀yin lè má lówó ó tún lè bá a sọ pé ọ̀ràn Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Tí ó kọ́ ibi tí ń pè yìí. Mo gbọ́ láti láti oríta náírà. Ìbéèrè yìí. Ìbéèrè méjì mo ní ìbéèrè mi alákọ̀ọ́kọ́. Mhm. Èèyàn ní ọ̀rẹ́. So àwọn ọ̀rẹ́ yẹn rí àtijọ́ wà tipẹ́tipẹ́. Nígbà tó yẹ pé èèyàn náà kì í ṣe sọ láti tẹ́lẹ̀. Sọ Ọlọ́run ti wá gbà fún èèyàn kí n ti sọ láti dá àwọn ọ̀rẹ́ yẹn wá ṣe. Ìta máa bá èèyàn máa sọ Ìkẹta ọjọ́ kó máa bá èèyàn jà pé pé à ìgbọ́dọ̀ náà bẹ̀rẹ̀ ti sọ láti. Tó ọlọ́lọ́run kìnnìkan nìkan kàrà èmi kọ́ lọ́lọ́ àmọ́ mọ̀ sọ láti kò wọ́n ṣáájú gbọ́tí sí náà wọ́n ti ń fi ẹ̀rọ mọ̀dá so tí èèyàn bá jìnà sí àwọn ọ̀rẹ́ látàrí pé wọ́n ti tọ́lọ́ sẹ́yìn ò ní eh, nǹkan sẹ́yìn ò ìbéèrè kejì. ìbéèrè kejì ni pé àbá kan ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan ó wá ní tó bá dé jọ́bẹ̀ lẹ́yìn kí pé àwọn tí ń sun pariwo sínú káàkiri pé ànábì wọn àwọn sàábà ìdíje bí òkú. eléyìn eléyìn yìí ṣe ọ̀rọ̀ kan tó yanjú. mo ti àṣẹ bí nǹkan gidi ni. àdájọ́ wa sọ pé òun rán èèyàn ń bí dí àṣẹ ẹ̀yà aládàáda alẹ́ tẹ́ ń bẹ́sìn jẹ subhanallah àkọ́kọ́ ni ìbéèrè alákọ̀ọ́kọ́ ni ìbéèrè mm, ni ìbéèrè mm, ìbéèrè alákọ̀ọ́kọ́ yẹn ìyẹn ṣe sọ láti tẹ́lẹ̀ láti pé yorùbá náà sọ pé irú ẹyẹ hmm. ẹyẹ wọ́tọ̀ òwe yẹn ní èdè lárúbá ló ti wá wọn ni àpòyòrò alẹ́ ẹ̀ṣìyà àríhá tàkà so ẹyẹ ṣubú lórí ẹyẹ mi àfihàn rẹ so nítorí di eléyìí ó rí pé tẹ́lẹ̀ wọn náà lọ́lọ́ ń rẹ̀ náà ni mm. àìrò rọ̀ǹbọ̀n náà làwọn ọ̀rẹ́ mm. so ọlọ́run á yọ̀ wọ́n láàrin wọn àwọn Hmm. sídìí àwọn àgbésẹ̀ aburú tí mú ní sórí ibù ni hmm. ìwọ náà fẹ́ fà wọ́n kúrò nídìí aburú lọ síbi tí wọ́n ti sórí rẹ ìjà bẹ̀rẹ̀ ni hmm. ní tí wọ́n ń pè ní ìjà láàrin òdodo àti ìsìnànà. sọ nítorí pé ìwọ alhamdulilah ìwọ ni ní gbà kún ó yí ọ padà sí bó ti ṣe wà mọ́ tẹ́lẹ̀ hmm. àwọn ò ní wá fẹ́ sọwọ́lẹ̀ láti dàbí wọ́n ti ṣe wá jẹ́ nìsín ó rí i pé wọ́n ń sọ fún ọ pé ṣé wọ́n lọ́lọ́ ni níbi òní wọn náà bẹ̀rẹ̀ sí ṣe sọ́láàsì hmm, hmm. kódà kó sànà kódà kó sòyìn ọlọ́run ti ní kéèyàn ó dáa jù yín lọ ó wá wù mí pé bí mo ti ṣe dáhùn kẹ́yìn náà dáa kí gbogbo ọjọ́ soríire tó bá ti gbìyànjú pẹ̀lú wọn títí tó láwọn ọgbà tó sì rí i pé wọ́n sí pé kó yẹra fún wa hmm. kò sí tó burú pé kó yẹra fún wa nítorí pé sọ́n pọ̀ jù ọ lọ àwọn fẹ́ borí rẹ ni hmm. so tí wọ́n bá ti pè wọ́n pè wọ́n pè wọ́n torí pé wọ́n ṣe tí wọ́n lé hmm. wọ́n jẹ́ abetí lápá pa wọn tì hmm. èyí tó wá yanilẹ́nu ni pé aláìmọ̀kan olódo wọ́n máa ń fìyà jẹra wọn ni wọ́n ń ṣe sùúyà mẹ́sì sọ́lá a ẹ kí hmm, wọ́n kó àṣedànù wọ́n kó àṣedànù nítorí pé islam wa kò ṣe sùúyà lọ́rùn yẹn lórí ẹnìkan àfi mùsùlùmí hmm. mùsùlùmí sì lè jẹ́ mùsùlùmí àfi kọ́ máa sojúṣe ojúṣe ńlá nínú ojúṣe islam òun náà sì ní ká ṣe sọ́lá àrọ́rù wọn àti rú wọn àti rú wọn ẹ dákun ẹ jẹ́ ká ronú pa àtúbọ̀tán ẹ jẹ́ ká rántí páàkù á kò láyé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá yóò ṣe ṣirò fún wa hmm. ọlọ́run kọ́mọ̀sí wa ládọ́rùn mọ́tọ́. ọba ni lọ́kànjẹ́ láwùjọ yorùbá nígbà tá a máa rẹ́ nìkan kí n bá wọn sódodo nípa tí ó jọ da fún wọn láyé tó sùn wọn fún wọn lálùkìyàmà hmm. àwọn èdè bí èdè àṣà ni wọ́n máa pè jáde lẹ́nu hmm ìpè ẹ̀ sọ́lọ́n fẹjọ́ mi sùn ni ṣé wọ́n tẹ́ntẹ́ngbà tọ́lọ́n bá ṣe ṣirò fún mi ṣé wọ́n lọ lọ́ọ̀ ni taking ah subhanallah wọn hmm. mọ̀ kọ́lọ́n sànù rẹ̀ ni hmm. ọ̀ ẹgbẹ̀rún gbèjèrú rẹ̀ wà tí ò rẹ̀ ni tàwọn ló lobo hmm. so ẹnìkan wá ń sọ fún ọ o tún wá ń fi mú fèrè iná náà sọ pé táì màkàn tó bá kún fẹ́ẹ́nu tó tún wá pẹ̀lú agídí ìparun ni máa já sí ọlọ́run lákùn yọ gbogbo nǹkan aburú ìkó náà rọ̀ tiwa àti gbogbo àwọn ọmọ ẹ̀yà wa nú ẹ̀sìn Islam ẹ dákun ẹ̀yin tí ẹ̀ ń pè wọlé dá sórí ètò nọ́mbà tí a pè gẹ́lẹ́ ní kẹ́ máa pè ṣe rí ẹ̀yin tẹ́ ń pè omi ẹ̀ ń dí wa lọ́wọ́ gidigidi tí èsì ṣíé ṣíé ẹ dákun wa fọlọ́n bẹ̀yẹ èyí tá a bá pè jáde pé ẹ pè wọ́n ní ẹ pè zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àfọlọ́n bẹ̀yẹ o ó kọ́ ibi ẹ ti ń pè. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa rahmatulahi wa barakatu kọ́ yín o àdìgbòlá láti àgbọn ní ògbómọ̀ sọ̀rọ̀. ìbéèrè yín. ìbéèrè bọ́lá àgbọ̀n ni kì í tẹ́lẹ̀ bá tẹ́ ọkùnrin rẹ̀ sọ ìṣe mùsùlùmí bọ̀ ó ń gbàwẹ̀ ó sì ń kí òun lẹ́kọ̀ọ́ kan tí àwọn yẹn tó ti gbà. ìbéèrè lẹ́gẹ̀ẹ́ náà ẹnìkan fún wa ní ẹran bọ́ ẹni wá ní àjọṣe ni so àkọ́kọ́ tó wà fi tí wọ́n sọ pé ọmọ yẹn lè ṣe iléyà tó ń bọ̀ lọ́nà yìí tí èèyàn fi pa pẹ̀lú iléyà tó ń bọ̀ yìí kò yìí jẹ́ ìgbọ́yé gan dáadáa. sèbéèrè alákòókò yẹn tó bá olówó ní ìyàwó kìí ṣe mùsùlùmí so ó sì ń ṣe sùyàm ó máa ń ṣe sọlá àti lẹ́ẹ̀kan láàrin wọn náà ti mọ̀ dáhùn béèrè tó ń béèrè àwọn béèrè tó bá wúlò ní ká máa béèrè ẹni tí èsè mùsùlùmí tó bá ń sojúṣe kan nínú àwọn ojúṣe tó jẹ́ ti mùsùlùmí nídàkúrekú lẹ́ẹ̀kan láàrin láì jẹ́ pọ́ gba Islam ìbáwíwá ń bẹ̀ lábẹ́ òfin Ọlọ́run nítorí pé kí ló mú ọmọ jẹ́ mùsùlùmí tó wà ń ṣe sọ̀láàtì kí ló mú ọmọ jẹ́ mùsùlùmí tó ń ṣe sùyàm ṣé kìí ṣe pọ̀ ń fi ìsìláàmù ṣe yẹ̀yẹ́ torí ẹ̀ ti ká kíì sára o ìyàwó tó ọlọ́fẹ́yìn sídà kó gba ìsìláàmù ó náà máa ṣojúṣe àwọn mùsùlùmí kó máa ní ládàá àbí kó sì wà nípò pé kìí ṣe mùsùlùmí so kó náà máa ṣe nǹkan tó tọ́ sí irú nǹkan tó náà gbàgbọ́ àmọ́ pé wọ́n á máa yọ́ tọkọ sí i àbí máa tọ̀ wò lẹ́ẹ̀kan láàrin hmm. islam ò fara mọ́ torí pé ṣíṣe bẹ́ẹ̀ túmọ̀ sí pọ̀ ń fẹ̀sìn tí wàá ṣe yẹ̀yẹ́ ni hmm. onídùnmọ́ wa náà ká fi tiẹ̀ ṣe yẹ̀yẹ́ kí ló ń fi tiwa ṣe yẹ̀yẹ́ sí. Hmm. hello. aleykum salaam wa rahmatulah ó yín o. orúkọ mi náà latif láti kò yín lé. ìbéèrè yín. ìbéèrè mi ni fún ni ẹ dákọ ó ní kẹrẹ òun sí mẹ́ta. ẹ̀gbà olè ó lé oore jù láì pé tí ẹ mọ ibi ṣe tàájú. ọ̀dà ó ti yé. mi ni. bá ti jí láti nǹkan bí aago méjì títí tó fi di pàlùfájà rí yọ aago méjì ààbọ̀ òru nínú àkókò tá a wà títí tó fi márùn nǹkan nǹkan kan. ẹ jẹ́ la ṣe lè sọ̀rọ̀ ní kòríta yìí ọkùnrin tó níyàwó méjì sí mẹ́ta àbí mẹ́rin tó wá kọ́ ilé kọ̀ọ̀kan fún àwọn ìyàwó rẹ̀ náà lẹ́yọ kọ̀ọ̀kan tí aláwa padà mú ẹ̀mí ọkùnrin sọ́dọ̀ ṣé ẹ̀bùn láàpín ilé kọ̀ọ̀kan tó fún àwọn ìyàwó rẹ̀ ni àbí ara ogún tí wọ́n pín ní àwọn ilé ń wà. àwọn ò lè dáhùn hmm. òkú yẹn láàbì léèrè ìgbà tí wọ́n kọ́lé kalẹ̀ fún wọn ọkọ pé ilé rẹ tó fáwọn ìyàwó rẹ gbé ni àbí létọ ọkọ bùn àwọn ìyàwó rẹ hmm. sọtá àbá tó fi hàn wá pọkọ bùn wọn tọkọ náà ni gbogbo lẹ́yìn ọmọ jẹ́ hmm. tá a pín mọ́gún torí ẹni tó bá kan kálukú bí yàrá ni bábọ̀ yàrá ni yàn hmm. padà jẹ́ tíyàwó kọ̀ọ̀kan. Hmm. hello. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Wo kọ́ ibi ẹ ti ń pè yìí? Orúkọ mi ni Taofik, mo ń pè láti Kọ́tọ́rù. Naam, kí ni ìbéèrè yín? ìbéèrè mi àkọ́kọ́ ó ní í ṣe pẹ̀lú ǹjẹ́ ní ẹni tó bá lùbí tí ó sì láyé mọ́ ǹjẹ́ léèyàn lè ka quran láti gba àwẹ̀ yìí kó ka quran kó lọ́rùn àkúrà tí mo fẹ́ ka yìí ládàá rẹ̀ fún àwọn òbí mi nìkan máa bá. ìkíní nìyẹn ìkejì ǹjẹ́ ní ìwẹ̀ jánábà àti ìwẹ̀ jímọ̀ hmm. tí n bá wẹ̀ ní ọ̀fọ̀ kan tí ọ̀yọ̀ fọ̀ kan ó lè máa kírun rẹ̀ lọ́bẹ̀yìn kọ́kànlọ́ kírun ìkẹta nínú ìbéèrè mi ní í ṣe pẹ̀lú bóyá ní ìgbà bóyá ìgbà tí yẹn wà kékeré bóyá yẹn wà ní campus àyíkéyìn kẹkà èèyàn bá èèyàn ti bàlágà o so bí kí wọ́n wá máa jẹ sàárì nígbà tásìkò sàárì ti kọjá bàbá yẹn ṣé àwọ̀ yẹn yẹn ti gbọ́n tuntun ọ̀fìn kí nìyẹn ọ̀dà ṣé nìyẹn ní ìdí kọjá àwọ̀ yẹn padà àbí òní ìdí kọjá padà àwọn ìbéèrè yìí ni. alhamdulilayi bàbá wa tó ti kú ó dájú pé àtìyá wa tó ti kú àwọn àlàkalẹ̀ wà ní ẹ̀sìn islam eléyìí tí islam fẹ́ ká fi máa ṣe wọ́n láǹfààní ká fi máa ṣe wọ́n lóore táwa bá jẹ́ ọmọ rere tá à ń ṣàdúrà fún wọn yóò máa bá àwọn òbí wa bẹ́ẹ̀ náà ni sàrà náà máa ń ṣe fáwọn òbí wa yóò máa bá àwọn òbí wa hajj àbí umra pẹ̀lú ṣe fáwọn òbí wa tí ò tí ì ṣe rí yóò máa bá àwọn òbí wa nínú sàrà náà ni kẹ́ kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ kẹ́ fi ṣẹ̀bùn fóbi yín sàráàrí ọmọ lọ bóbi yín ẹgbẹ́ kànga ẹgbẹ́ bọ́ọ̀ sàráàrí ọmọ lọ bóbi yín àmọ́ kàlùkùránì fi ládàá rẹ̀ tọrọ fókù kò sínú ìlànà àwọn aṣíwájú wa rere torí ẹ̀ ló ṣe jẹ́ wípé wọn láwọn aṣíwájú wa rere kìí ṣẹ̀sìn wọn á mẹ́sìn wọn tí wọ́n ṣe kí wọ́n láwọn bọ́n ẹnìkan ní ẹni tó ti kú kí ni tí wàá ṣẹ́kù fáwọn. àdúrà bẹ́ẹ̀ ẹ ṣe sàárà àti àwọn nǹkan tá a ti wọ́ lọ sí hajj fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ráwọn eléyẹn wà lákọọ́lẹ̀ a sì mọ̀ pé ìwọ ẹni tó bá wọn kọ́tọ̀ ẹ̀wọ̀n pé tòsí Saudi ìyàlẹ̀ wà so irú bàbá yín tí wọn bá ti ṣe hajj rẹ lọ bá wọn ṣe irú màmá náà tó bá pẹ́ wọn náà sì mọ́ wọn ti ṣe hajj rẹ àbí ọmọ ẹ lọ bá wọn ṣe ọlọ́run ọba yóò gbà lẹ́sìn wọ́n ní ìwẹ̀ jánábà tá a bá wẹ̀ àbí ìwẹ̀ jùmọ̀á tá a sì ṣe nǹkan tí máa ń bàlùwàlá jẹ́ ṣé ìwẹ̀ yẹn náà tó láti lọ ṣe sọ́láàtì bẹ́ẹ̀ ni lópin ìgbà tó bá ṣe pé ìwà tẹ́ wọ ẹyẹn ẹ ṣàlùwàlá mà ṣàlùwàlá bá ti wà nù wẹ̀hún ó ti dà ẹ wá ṣàlùwàlá nínú wẹ̀yẹn àjẹ́ pé ẹ fomi yọnu nínú wẹ̀hún ẹ fa omi sí mọ́ ìfẹ́ dànù nínú wẹ̀hún ẹ sì tún fomi sínú etí yín ẹ fi pa etí yín nínú wẹ̀hún tòró náà nìkan ló nínú nǹkan tó ṣe kó àmọ́ ṣe nú àlọ́ ọ̀la tó ṣeé ṣe kéèyàn fòrò nínú ìwẹ̀ rẹ̀ tó bá ti ṣe bẹ́ẹ̀ ẹ lè fi wọ̀nyẹn náà tún fi ṣe sọ́lá kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. wọ́n ní tó á yẹ pé láti ìgbà téèyàn ti wà ní kékeré rí àmọ́ téèyàn ti bàlágà èèyàn mọ̀ dájú pé àwọn àkókò kan bẹ láyé sọ pé ilẹ̀ ti mọ́ lèèyàn máa jẹ sàárì ṣèyàn hmm. sì tún sọ pé òun ṣe sòyàmù sò lámàámà sí tí àwọn sòyàmù yẹn sósì jẹ́ yọjà tẹ́wọ́gbà àbí yẹn sàn padà gbèsè ní gbogbo ẹ̀ ẹ san padà ọlọ́run ràn yín lọ. Hmm. hello. asalaamualeykum dadajo. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tó o kàn yín bí ẹ ti ń pè. abdulfatah ló ń sọ láti ìlú ìdókò ní Ògùn state. ìbéèrè yín. ìbéèrè mi ni pé obìnrin tí ó lọlé ọkọ tó yẹ pé kò fẹ́ ṣèǹjì orúkọ ṣó lè fi orúkọ wà bẹ́ẹ̀ ìṣòwòkọ kẹta ìbéyà ń jẹ́ yusuf alimọ̀ kó wá fi yusuf alimọ̀ orúkọ ẹ̀kọ́ ajá zan kó wá jẹ́ yusuf alimọ̀ azan ìṣèkẹta tó tọ́ kọ̀tọ́ <laughs> kọ̀tọ́ kọ̀tọ́ tó rọ́kọ rẹ̀ ṣe bàbá rẹ̀ hmm. ó kọ bàbá ó máa pè máyà sọ́jà ló ti ẹ̀yin lẹ́ ń tẹ̀lé àṣà àwọn òyìnbó hmm. Hmm. tó wá pé mùsùlùmí bá sílẹ̀ yìí tó tẹ̀lé lánàá Islam ó kọ bàbá ọmọ ni ọmọ ọmọ jẹ títí tí èèwọ̀ sáré. ọjọ́ ìbéèrè kejì ẹlẹ́kejì ta. Hmm. ọkùnrin tí ó lọ ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tó yẹ kí ó lọ ṣe náì hmm. tó yẹ kí ńgbà tí ilẹ̀ wa mú kó wá fẹ́ sùn kó tó kí zubu yìí sọ láti zubu yìí hmm. ó wá ń bá wọn kírun lọ ibi táwọn èèyàn tó ń tẹ́yẹ ìjìmọ́ àmì wọn ti wá lọ sí òkú òun wá ti sùn lọ sórí ìdúró ìgbà tó máa fi padà sí kíám ló tají wọn wá lọ sí sujud ló yẹ kí wọn bá wọn lọ sí sujud ṣé ó lẹ́tọ̀ọ́ láti ṣe sujud sáré nígbà tí imam bá wà. ẹni tó ṣiṣẹ́ náìtì yẹn ìgbà tó rán kùn lórí sọláàtì ńkọ́ lọ fẹ̀gbẹ́ lélẹ̀ nígbà hmm. tó bá jí kọ́ máa ṣe sọláàtì tiẹ̀ hmm. bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam sọ hmm. nígbà máa ṣe sọlá tó rán bá wá dé tí ó dín yín lọ́wọ́ láti ṣe sọlá ẹ lọ sùn yín jẹ́jẹ́ o nítorí kọ́kànnù yẹn ọmọkùnrin fẹ́ ṣàdúrà fúnra rẹ̀ kó máa ṣe pé tòun torí de eléyìí báyìí ọkọ̀ọ̀kọ̀ lọ fẹ̀gbẹ́ lélẹ̀ náà ìwọ ò tó fi lè ṣe sọlá tì nísìn tó bá ti wá sùn tójú rẹ̀ bá ti dá lọ sàlùwà lánìí ìsìnkọ wá sí sọ láti tẹ náà. hello hello. ìyá. aleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ ibi ẹ ti ń pè. àti láti àgbo rẹ̀ ní ilé ìfẹ́lẹ́ kejì ọdún ilé ẹ̀ka. tó bá di ní ọ̀la ẹ máa fi padà àbí tó di níjọ́ mi tí ètò bá tún wáyé máa fi padà ó kọ yín o. hello kọ yín o yorùkọ mi ni ọ̀dẹ́dẹ́lé láti pápá ìgbà. ìbéèrè yín. nínú ohun tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ kan lóòtítọ́ mi ò ń ṣe mùsùlùmí ṣùgbọ́n mo máa ń fẹ́ gbọ́ prógráàmù mi. ìbéèrè màmá ọjọ́ ti ń lọ. tẹ́nìkan ò bá ní tẹ́nìkan ò bá ní tó sì fẹ́ ṣe ṣó ó lè kún lọ sọ pé lómi kí mo ṣe fún ẹni yẹn mo wá sọ fún pé pé kò ní dàbẹ̀ ni ó ń rojọ́ rẹ̀ káàkiri. ẹni tí wọ́n ń sọ lẹ́ẹ̀kan ni pé ẹnìkan béèrè pé ẹni tí ò ti ṣe síyàmù tí ó sì ní ìkápá àti. náà kò sí ìròjọ́ káàkiri nítorí pọ́fẹ́ sílọ̀ ní tí ó wàá fi sílọ̀ yẹn tí ọba ní ní rẹ̀ ọlọ́run bá sì ń fẹ́ lọ láti o mm. ó ní bẹ́ẹ̀ sì sọ tí ọjà rò ká mm. ó ní bẹ́ẹ̀ sì sọ tí ó túmọ̀ sí pé ń aleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ yín bí ẹ ti ń pè pa. ìtura ọ̀lẹ́ sọ̀rọ̀ láti dọ̀la. ìbéèrè o. ìbéèrè mi ni wípé èèyàn jí nǹkan yẹn gbé tó ó wá lọ sá mhm. after three days èèyàn wá rí nǹkan yẹn níbi tí. níbi tó tà sí. bẹ́ẹ̀ tó dájú pé nǹkan yẹn ti tì yẹn ní. nígbà tí èèyàn lọ bá àwọn tí yóò tà sí tó o máa ní pé èèyàn ó san owó táwọn kò san fẹ́ni tó fà ìfọ̀kàn tó lè fò kalẹ̀ tó jẹ́ ní láti san owó yẹn. tí ò bá ti dájú pé àwọn máa jì <laughs> so nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ni pé àtẹni tó rà hmm. àtiwọ́ tó ní ẹrù yẹn ẹ jọ wá ẹni tó tà fáwọn náà tán. Hmm torí àìjẹ́ bẹ́ẹ̀ àwọn náà yẹ kó wọ́n mú wọn pẹ̀lú ẹ̀sùn kó lè làwọn náà. nítorí pé gbogbo nǹkan tá a bá tiẹ̀ fẹ́ rà tó bá ti já lókù ó yẹ ká máa wádìí bó ti ṣe jẹ́ tẹni tó fẹ́ tà fún wa. Hmm. gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀ yín pé ẹni tó jẹ́po lájà èso lè bí ẹni tó bá gbà á lẹ̀. Hmm sọ ẹni tí máa ti ń ra nǹkan àlòkù ẹ máa béèrè ibi tẹ́ni tó fẹ́ tà fún yín ibi tó ti ní hmm. ẹni tó fẹ́ fi dá yín lójú pé níní ló ní lọ́ fẹ́ tà fún kì í sọjọ́ lè hmm. tí lẹ́yìn bá ti wà ńlẹ̀ tí wọ́n máa bọ́jọ́ ọlọ́jà lọ́dọ̀ yín tí wọ́n á bí léèrè ìdí tẹ́ fi mọ̀ pọ́ yẹ kẹ́ ẹ rà tẹ́ ẹ rí nǹkan kan mú wá ọyẹ kó amú yín pẹ́yìn náà lẹ́ jì ní hmm. torí ẹ̀ ìwọ tó ní nǹkan ò nídìí láti tún sanwó mi fún wa ọba ti lọ́pọ̀lọpọ̀ wa wọ́n lè ṣàlàyé ẹni tó bá tà fáwọn náà. Jazakumullahu khairan ya Sheikh ọkọ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò ìkọlọ́nkọba àbísan lẹ́sùn lórí ráyé bí àti lọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ kìyàmá ọkọ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimudina center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ìjọ̀kan láti ìgbà yìí wá ọkọ́ pàtàkì lọ́wọ́ àbú àmì láti òkàdá akíntola tí wọ́n jìyọ kọ́wọ́rìn wá pẹ̀lú àwọn jàmáà tí àdìjọ́ ń bẹ nínú ẹ̀yà ìgbóhùnsáfẹ́fẹ́ ọ̀làdùn níbi ló ń lóko mi ah, inshallah ọ̀la òde náà ní kí ẹjẹ́ pàdé lórí ètò títí ọ̀la náà ni mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ láti mọ kíra wa nínú ọgbà ìjẹ́nà inshallah wípé sálámù